bà mí inú jẹ́ ọlọ́run má bà mí inú jẹ́ ọmọ jẹ́ bẹ́ẹ̀ sí pàpàdé ọlọ́run má bà mí inú jẹ́ gbérí. ọlọ́run má bà mí inú jẹ́ ọlọ́run má bà mí inú jẹ́ ọmọ jẹ́ ìbámu sí pàpàdé ọlọ́run má bà mí inú jẹ́ ọlọ́run kò dùn wá nínú ọlọ́run kò dùn wá nínú ìrànwọ́ ọlọ́run ló máa jẹ́ ọlọ́run kò dùn wá nínú ẹ ọlọ́run kò dùn wá nínú ọlọ́run kò dùn wá Fàtúmọ̀ wípé mọ́lẹ́ kànsá mi, ìmọ̀lẹ́ kànsá mi. Gẹ̀gẹ̀gẹ̀. Mọ́lẹ́ kànsá mi, mọ́lẹ́ kànsá mi. Gbogbo àdúrà tá a wá ń gbà, mọ́lẹ́ kànsá mi. Ẹgbẹ́ mi, mọ́lẹ́ kànsá mi, mọ́lẹ́ kànsá mi. Mọ́lẹ́ kànsá mi, mọ́lẹ́ kànsá mi ń ṣàmì gbogbo àdúrà táwa ń ṣe màláìka ń àdúrà mi sọ́nà wọn bá mi aláwọ̀ àbí náà ni pé pàápàá jùlọ alákòókò tá a wà yìí tá a ń bẹ̀bẹ̀ tá a ń rawọ́ ẹ̀bẹ̀ sọ́wọ́ ọlọ́run pé kó forí àṣedédé wájì tá a ń pọkàn tẹ̀ nǹkan kan tá a ń retí nǹkan kan lọ́wọ́ ẹ̀ ọlọ́wọ́ bá aláwọ̀ àbí yóò ṣe fún gbogbo wa bá a ti ń béèrè gẹ́rẹ́ lọ́wọ́ ṣe fún wa eléyìí tá a sì ń béèrè tọ́lọ́ mọ̀ pé kò yẹ wá ọlọ́wọ́ ní í ṣe nítorí pé n tó máa yẹ wá ògo wa lọ́lọ́wọ́ máa padà wá ṣe fún wa eléyìí tí ó tá a fẹ́ tọ́lọ́wọ́ tí ì fẹ́ fún wa báyìí n kò tí ì ní í ṣe lágbára Ọlọ́run eléyìí tọ́lọ́ máa yó pẹ́pẹ́pẹ́ fún tẹrú tọmọ wa ló máa jẹ́ lágbára ọlọ́run àdúrà wa ní sáà tá a wà yìí àgbà o. àmín àṣẹ ọlọ́run bá mi. aláwọ̀ àmì pátá tó wí ṣe ti yín gan ẹ pé mo lọ́ọ̀ fún yín gan. <laughs> ìyá wa ẹ kú gbádùn ètò yìí ṣé ń gbádùn ẹ̀ ń fọkàn ń tẹ̀ bọ̀. lórí sẹ̀lẹ̀ ń kájọ. kó tó di pé mo mú yín wá abalakan abalakan tó wà lórí ètò yìí. Mm-hmm. wọ́n ní púpọ̀ àwọn olórin mm-hmm. wọn ìgbélé ọkọ sóòótọ́ ni. púpọ̀ olórin wọn ìgbélé ọkọ. àwọn olóṣèlú àwọn obìnrin. èmi náà ti gbẹ́rẹ́ rí. ọlọ́run òjò jẹ́ tiyín. mo ti gbẹ́rẹ́ rí àmọ́ ọlọ́run òjò jẹ́ tèmi. Hmm. kò sì ní jẹ́ tèmi láéláé. àṣẹ àmì àṣẹ ọlọ́run. Hmm. èkejì ẹ̀yin ń kọrin ẹ sì jóbe ìyàwó ni àwọn dádì wa iṣẹ́ yìí kì ni wọ́n ní àbí àfáà ìyàwó ni ẹ ń kọ sí i ojú mi tó ṣe rètérètè yìí kí wọn wọn wò pé ṣókùn rọrùn ó kàn nípa ah, ẹyà lọmọ ọkọ mo fún ọ láyè eh, torí eh, tóbìnrin bá ń kọrin èmi máa ń kí àwọn ọkọ wọn wọn gbìyànjú ọ ìyàwó tèmi ò kọrin <laughs> ẹjọ́ lèmi ń tò àmọ́ wọn ò lè kọrin wọn tẹ lè kọ tọwọ fẹ kọ ọmọ ọkọ fún mi ní yàrá wa lọdà ìyàwó bàbá kọ sí jàre. bàrẹ̀ àmọ̀ mi ìgbà àrẹ̀ àmọ̀ mi. Bàyámọ̀ mi, bàyámọ̀ mi, àbóná sí èmi, bàyámọ̀ mi. Bàyámọ̀ mi, adùn báyìí máa tó ṣì, olúwa ò ní jẹ́ ó tẹ́. Ẹni pé fún o nílé ìyó yé olúwa ẹ̀, akóyọyọ ló máa pa. Ọkọ tèmi, hmm. ẹ bó ṣe wà yẹn, lákọ̀ọ́kọ́ iṣẹ́ òun lòun fún ẹ ti ń ṣe láti lè. tẹ́lẹ̀ tẹ́lẹ̀. tí wàá ló pọ̀ àwa méjèèjì ni wípé ah ó yá ìyàwó mi ò mo fẹ́ yọwọ́ nu kínní mo fẹ́ filẹ̀ fún ẹ kí wọ́n á máa gbá òkú tiẹ̀. Mm. òun ló fi dàbí pé àwa méjèèjì la jọ ń ṣe é pọ̀ mm. àwọn náà ṣe tẹ́lẹ̀ ìfẹ́ wá ní pé ọ ah, ah, bàbá wá ní pé wọ́n jẹ́ ìfilẹ̀ fún ọ nìkan kémi ṣáà máa gbárùkù tí ọ ah, ẹ gbàdúrà fún ọ ní gbólóǹkan gbólóǹkan ẹ kàn ṣàdúrà fún ọ lórí orin ọkọ mi olówó orí mi mo gbà ládùúrà wípé gbogbo ohun tó ń jẹ́ dúdùn inú ẹ̀ lórí mi àti lórí àwọn ọmọ ẹ̀ ọlọ́run ní fi bà á nínú jẹ́ ah, ọlọ́run bí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run dẹ̀ ní yàwá àárẹ̀ àwa méjèèjì agunrege pẹ́pẹ́pẹ́ àjọlura wa gbóòlù. táwọn yorùbá tí àyè wá ṣe kù fún wa lórí ètò yìí máa mm-hmm. fẹ́ kẹ́ gba àwọn obìnrin bíi tìyín nímọ̀ràn àtàwọn tó sì fẹ́ dàbí tìyín àmọ́ abala kan sì kù tí àgbọ̀dọ̀ mọ́ ṣàlàyé mọ́ fẹnubà abala ìlà pé ní abala àmì orí ọ̀rọ̀ ṣẹ́rí lórí ètò yìí àwa ń gbàṣà gbé ìṣe Yorùbá lárugẹ kò sì ní tọwọ́ tiwa bàjẹ́ ní tí ẹ ṣe nípa àwọn kan ti wà ní ọ̀hún tí wọ́n fẹ́ béèrè àwọn ìbéèrè kan àbí méjì lọ́wọ́ yín ẹ ní agbára Ọlọ́run ta ló wà mẹ́ẹ̀ kí ni ìbéèrè tí wọ́n ní fún àlejò mi lórí ètò tòní. orúkọ mi ni Àjàlá Ọdúnayọ̀ Mọ́nísáyọ̀ mo ń sọ̀rọ̀ láti ìlú Dubai ṣẹ́rí ní gbogbo ìgbà tí bá ti wà nílùú nàìjíríà mi ò ní ètò méjì tí mo máa ń wò tó ju ètò bàbá ètò ní Orísun TV Àtàbàtúbú ẹ kú iṣẹ́ ọpọlọ ọlọ́run á máa ràn yín lọ́wọ́ ọlọ́run á sì máa wà pẹ̀lú yín ẹ jọ̀wọ́ ẹ bá mi béèrè lọ́wọ́ àlejò yín pé kó fi àmì sí orí sọgún dogójì sọgún dogójì ẹ ṣeun. ah eléyìí ti gbà ní ìsàjàlá ọdún ayọ̀ láti yànyàn àwọn tí mo mọ̀ lólùfẹ́ ètò ìgẹ̀gẹ̀ rèé torí pé hmm. wọ́n ní anytime táwọn bá ti wá sí nàìjíríà àwọn ò ní ètò méjì táwọn ò tó ju ètò bàbá ètò lọ <laughs> wọ́n sì tún fọkàn tẹ̀lé wa lórí ẹ̀rọ ayélujára náà fi ní káwọn náà fi ìbéèrè tí wọ́n ránṣẹ́ ọ̀rẹ́ ti gbá èyí wọ́n ní kẹ́ ẹ fi àmì sí sógúndógójì ìyẹn miss àjàlá ọdún ayọ̀ láti ìlú dubai. ah àǹtí ọdún ayọ̀ kí ló ṣẹlẹ̀ ẹ má mi ìwà ìpa mi kí ló ṣẹlẹ̀ gangan sógúndogójì. sógúndogójì. ah remi. ẹ lemi sókè ẹ sọ fún ẹ sọ fún. remi do ah kò yé mi o. ẹ ẹ gbìyànjú ẹ gbìyànjú. Hmm. remi remi do do àdúgbò. sógúndogójì. Hmm. ẹ sì ti gbìyànjú ó yá ẹ gbìyànjú dẹ̀ sí sógúndogójì. remi do le do. Hmm? Ah! ó kù díẹ̀ kẹgbà mo fi ní oore ọ̀fẹ́ kan sí àsìkò fi bẹ́ẹ̀ bá wa ṣọ̀rẹ́ ó yà. èmi èmi do mi do ah! ẹ sì ti gbà tẹ́ o ẹ tó àti dájú ẹgẹrin lọ́wọ́ ẹgẹrin lọ́wọ́ remi remi dò ṣògùndògójì tèmi remi dò ṣògùndògójì remi remi dò ẹ fi jíjẹ fún baba ńlẹ jẹba dẹgbẹ ẹ kọ àmì lórí ètò bàbá ètò remi remi dò ṣògùndògójì tó àjàlá ọdún ayọ̀ láti ìlú Dubai ẹ ṣé tẹ́ bá dá sí ètò yìí ẹ gbọ́ ògbà tẹ́ bá sì ti wá sí ìlú Nàìjíríà ẹ pè mí o ẹ màá gbé yín wá sórí ètò yìí kẹ́ wá sọ ohun tẹ́ ẹ lè sọ nípa ètò bàbá ètò àti Àtàbàtúbú fúnra ẹ̀ ayé yóò ní bàjẹ́ àwọn àrí yín bá. ìbọ̀lẹ̀ kan ṣe tó kù ta ló wà ńbẹ̀ kí ni tẹni fún àlejò mi kó tó di pé àká abalẹ̀ lẹ́sìn. ó tún kù kan. ẹ kú dédé wòyí o gbogbo ẹ̀yin èèyàn wa orúkọ tèmi Kórèdé Ṣeun láti ìlú Èkó àtàbàtúbú ètò bàbá ètò tọ́lálé bàbá àwọn agbádùn ètò yẹn gidi gan ẹ bá mi sọ fún wọn ah, ah, ah. kọ́ wa fà mí sí olówó lágbà olówó lágbà ẹni kọ́ fà mí sí. ọlọ́mọdé kẹ pa mí lórí ètò ìlú kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ ti gbọ́ yìí olówó lágbà this is kóredé ṣeun láti ìlú èkó wọn ní kẹfà mí sí olówó lágbà olówó lágbà olówó lágbà. yèmí domi Do do do do do do mimi mimi dominiredo dominiredo do. tí mo gbà mo gbà ẹ bá tó fún ayé tẹ bá. ẹ ń kí ni kí ni ìgbà rẹ. ẹ gbàjọ ah. olówó làgbà rèmí ní dòdò olówó ah. làgbà rèmi mí dòdò olówó làgbà. ẹ kí ni mo wá sọ. Ah, rèmi rẹ dòdò dòdò náà. Ah, ẹ gbà ó yẹ kẹ́ ẹ parí òwe kan àmọ́ nítorí pé kinní ò fẹ́ fi bẹ́ẹ̀ ẹ sì lè gbọ́ òwe ọ̀yà ìmúbẹ̀rẹ̀ kan nù ti bẹ̀rẹ̀ lẹ̀ ọ̀yà ẹyọ kan péré ti tó ẹ mú ẹyọ kan ẹ mú ẹyọ kan ẹyọ mú wa. ọlọ́run lè ṣe kẹ́ ẹgbẹ́ lé tí ọba òwe lẹ́ parí tí ọba bá pòwe tán ní ṣàkátàpàrà láàsìntọ́ ẹ parí ẹ̀ sàkátà pàrà là á síntọ́. ah mo ti gbé ìyẹn rí o. sàkátà pàrà là á síntọ́. ẹ máa ń gbọ́. ẹ máa ń gbọ́ àmọ́ ẹ mm. mọ̀ parí ẹ̀ èyí ó sì wù mí ẹ gba nǹkan kan lọ lé o ah. èyí láti Ṣakí. sàkátà pàrà là á síntọ́. Ah. ẹ jẹ́ ìrànlẹ́ lọ́wọ́ torí àkókò fi bẹ́ẹ̀ bá wa sọ̀rẹ́ eh. wọ́n ní tá a bá ṣáàgì lọ́gbẹ́ ó di dandan kó soje tá a bá ṣáàgì lọ́gbẹ́ ó di dandan kó soje ẹgbẹ́jà wulẹ̀ rìn jìnnà lọ́dọ̀ àwọn èèyàn yín lọ́hùn wọ́n fẹ́ mọ̀ yín jù báyìí lọ ṣe lórí social media ṣe wà lórí Facebook kí lórúkọ yín báyìí sọ fún wọn lé. lórí Facebook mi ẹ kàn wọlé sí ìyá wákà kìfáyà ẹ máa rí mi bẹ. ìyá kìfáyà lórí Instagram ńkọ́. tí ẹ bá wọlé sí ìyá wákà kìfáyà yìí náà ẹ máa rí mi bẹ. ìyá kìfáyà náà àwọn ti rí mi bẹ mm. mm, lórí Twitter nǹkan ọlọ́wọ́ jẹ́ kí n yàn mm. yọjú. mo wà ní Twitter náà ìyá ìyáwákà ìyáwákà ọdarí ìyáwákà lórí twitter. ìyáwákà kìfáyà àti nǹkan fi wá wọn lórí àwọn social media tàbí kẹ́kẹ́ wọ́n sórí zero zero three four one four five two seven two zero zero three four one four five two seven two lágbára ọlọ́run ẹ̀yin làá máa bá ẹ̀yin bá wa náà iléeṣẹ́ kan ara ọ̀tọ̀ wọn ní ká fún yín ní ẹ̀bùn kékeré ó tẹ̀lé pẹ́ gba àwọn <laughs> ìbéèrè àwọn ìbéèrè fún yín wọ́n pè wọ́n ní iléeṣẹ́ Shiakoko Naturals iléeṣẹ́ Shiakoko kẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn kẹ̀sì dúpẹ́ lọ́wọ́ Orísun tẹlifíṣàn tí ń gbé yín jáde láàrin ìṣẹ́jú kan. ilé iṣẹ́ ṣíàkókò ṣíàkókò. ṣíàkókò ọ̀nkọ́sì ṣíàkókò naturals. ilé iṣẹ́ ṣíàkókò ẹ̀ṣẹ̀ àdúpẹ́ ibi ẹ ti mú owó àgbà náà ní wọ́n bẹ̀ láéláé ilé iṣẹ́ yín kò máa ní dojú rú ilé yín kò máa ní dàrú pẹ̀lú àmú ọmọ lọ́lá Adéwálé lọ́la fún ọmọ lọ́la déwálé lọ́la fún ọmọ lọ́la déwálé. gbogbo ẹ̀yin iléeṣẹ́ Orísun tẹlifíṣàn mo kí yín ẹ ṣé ẹ ṣé ẹ kú àdúró tiwa ẹ kú àgbálẹ̀ wa iléeṣẹ́ kò ní jóná á máa lo òkè sí i ọlá ànábì lọ́dọ̀ náà ọlá ńlá ọlá wàlàkùn wátá ìlà ìlà ìlà ìlà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 ẹ máa kọrin ó sì dá ẹ lójú pé ẹ máa kọrin ẹ sì ṣe ìlérí pé ẹ kọrin ọyọ ìforin gbé mi jáde kúrò lórí ètò ni ká máa lọ sórí ìtàgé náà ká lọ jó ó yá mo fẹ́ gbọ̀n. mo dúpẹ́ o aláwo ṣeun tí a máa tọ́pẹ́ o aláwo ṣeun fún dídá tó dá wa sí wípé àwa láyé a tún wà láàyè wa ìdí ọpẹ́ wa máa rẹ o sáárá ìdí ọpẹ́ wa máa rẹ ọba rẹ ṣe ṣàwáyé. gbogbo ẹni olùfẹ́ ètò yìí ẹgbẹ́ lọ sórí ìtàgé káwọn ohun tí wọ́n ní fún wa lórí ètò ẹ wo pẹ́pẹ́ máa kẹ́dẹ̀ ṣé kí ni ó máa bá ọmọ ẹ gbọ́dọ̀ dìde o ìyàwó àkáàṣì wà lórí ètò a máa jó wọn lọ à ń bọ̀.